ẹni kòkó ẹ̀ yé ńlọ́mọ̀ lọ ṣùgbọ́n ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé tó ọlọ́run ni èmi kọ́ o báburú bá ìṣẹ̀lẹ̀ nídàkejì náà má lérò pé wọ́n ti sọ nípa bàbá mi èyí bá jà káburú kan má ṣẹlẹ̀ síyàn bàbá mi gbàgbé pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí ọ látọ̀dọ̀ lọ́nìí ẹnìkan wá bá ọ yá ọmọ rẹ kan bẹ lẹ́kọ̀ọ́ àbíkọ ya arúgbó fáyé kìnìkan kìnìkan kìnìkan ọba lè gba létí sọ fún mi pé lan yusibana illa ma kataba Allahu lana huwa mawlana aburú kan ò lè ṣẹlẹ̀ sí wa o àfi tí bá ti ń bẹ nínú àkọọ́lẹ̀ ọlọ́run pé lákòókò báyìí aburú báyìí aburú báyìí yóò ṣẹlẹ̀ sí mi. wọn kọ wá tún ẹ kí wọn ní ká wá tètè báyìí à ó ti ń wọgbẹ lọnà khairihi wa sharrihi nítorí bá dìbò lóore tàbí láboró kìí sọwọ́ ẹ̀dá kankan minallahi ta'ala gbà pé látọ̀dọ̀ náà ló ti wá. wa dhalika bil iman afa ṣe àlàyé fún wa bó o láṣẹ nígbàgbọ́ nínú kádàrà oníbàṣẹ nígbàgbọ́ ni pé kágbà lódodo bí anna Allaha ta'ala alima ma yakun gbogbo ntí ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa pátá ìmọ̀ ọlọ́run ó ti ṣíwájú rẹ̀ ọlọ́run ti ní màá ń parẹ́ qabla an kí n tó ṣẹlẹ̀ nkótó ṣẹlẹ̀ ọlọ́run ti ní màá ń parẹ́ ṣíwájú. Si wàkàtàbà dáàlì kàfi lawhil mahfuz gbogbo ń tọ́sẹ̀lẹ̀ ń pátá lẹ́yìn tí mọ́ ọlọ́run tó ti ṣíwájú nípa rẹ̀ gbogbo ẹ̀ pátá ọlọ́run ti kọ sínú tírà kàtẹ́ǹpẹ̀ ní al-lawhil mahfuz ètí ń sọ tí ntọ́lọ́wọ́ fi ọ́ wọbẹ̀ tí ò lè wọbẹ̀ ntọ́lọ́wọ́ fi ọ́ wọbẹ̀ tí ò lè jáde kúrò ń bẹ̀ wàhánà máa ṣe àkàn lábẹ́ kádàrá á nígbàgbọ́ pé ntọ́lọ̀ ń bá fẹ́ kó ṣeé ṣe èmi ò ṣeé ṣe ntọ́lọ̀ wọn bọ̀ ọ̀bà lọ́wọ́ sí kò lè ṣeé ṣe ẹ̀dọ́ kan máa ń la kàkà yọ kàn máa gbìyànjú yọ kàn máa ṣe wàhálà bọ́lá wọn ọ̀bá ti nífẹ̀ẹ́ sí kí nǹkan wọn ó ṣe ọ̀la ìkò ní ṣe ẹ̀dá tí lè má gbìyànjú nípa nǹkan ńgbọ̀ bá ti wà nú àkọọ́lẹ̀ pé tiẹ̀ ni àwọn tí wọ́n sáré lọ ó lè má jẹ tiwọn ohun tí ò ń rédè kan ó lè wọn ó sì wà bá. nígbà tá a wà ní Madina a fẹ́ bàbá kan wá máa pín zàká fáwọn èèyàn wọn kàn á rọ gírígírí ah, wọ àwọn ò ní bẹ̀rẹ̀ ìtìkáàfù lónìí àwọn bẹ̀rẹ̀ lọ́la àrínà àwọn tí wọn ò lọ́tẹ́ pé mi tó jókòó sí náà oore tọ́lọ̀ ń wá ṣe fún un níbi títí ń ṣe ìṣèkáfọ́ ó sì ju tàwọn tí a tún jáde lọ. wa anna ma sha Allahu kana wa ma lam yasha lam yakun. ntọ́lọ̀ ń bá ti fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́dà yọ ṣẹlẹ̀. ntọ́lọ̀ wọn bọ̀ bá tí ó jẹ́ tiẹ̀ bó ṣe lè wù kọ́ sáré sáré tó wallahi yóò fọ ọ̀rùn fala yakunu illa man sha nǹkan kan ò ní wáyé nǹkan kan ò ní ṣẹlẹ̀ ṣẹ̀dá àfi tọ́lọ̀ ń bá fẹ́ nìkan lókun. wallahu ta'ala ala kulli shay'in qadir torí pé ọlọ́run ọba ọba tó ní kápá lórí gbogbo nǹkan pátá lọ́lọ́run ọba ṣe. wa huwa khaliqu kulli shay'in ọlọ́run ọba yìí ńlọba tó dá gbogbo nǹkan pátá àtẹ̀yàn àti iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ ní dáadáa iṣẹ́ rẹ̀ láburú ọlọ́run ló dá. àtolówó àtẹrú ọlọ́run ló dá ògbọ́n. ṣèyítọ́n àti aburú rẹ̀ ọlọ́run ló dá. olùbẹ̀rù ọlọ́run àtìbẹ̀rù ọlọ́run ti ń bà ọlọ́run fàáàlù lè máa yòrè ọba ṣèyí òwú lọ́lọ́wọ́n bá ṣe. àwọn ọ̀rọ̀ káàfà tí wọ́n mú wá ń bí nǹkan mẹ́rin ló kọnu àti ká ṣe àtúpalẹ̀ rẹ̀ kó lè bàa yé dáadáa ṣùgbọ́n ká tó lọ síbi eléyìí ẹ jẹ́ wo àwọn ẹ̀rí tó wá nínú tírà ọlọ́run tàbí náà dé kanábíwá Muhammad àbí ọ̀rọ̀ àwọn sọ̀háábà nípa pàtàkì kéèyàn ò nígbàgbọ́ sínú kádàrà nínú suratul Qamar àyà forty nine níbẹ̀ báwa náà bá délé ká lọ wò ó ọlọ́run ní inna kulla shay'in khalaqnahu bi qadar inna dájúdájú àwa ọlọ́run khalaqna kulla shay'in bi qadar ó lóun dá gbogbo nǹkan tó ń ti kádàrà rẹ̀. nínú àyà mi nínú Suratul Ahzab àyà thirty eight níbẹ̀ ọlọ́ni wa kana amrullahi qadaran maqdura àṣì ọlọ́run kání tọ́lọ́n ti paálẹ̀ tí ò lè yí kúrò ní bọ́lọ̀ nsé ní kọjẹ́. nínú sọ́dọ̀tù tàgọ́bùn ayẹ̀lẹ́ kọkànlá níbẹ̀ ọlọ́ni máa àfọ́ọ̀bà mi musibatin illa bi idhnillah musiba kan ò ní débẹ̀ dà illa bi idhnillah àti pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹni pọ́lọ́n ti mà sí ọlọ́run lọ́kàdàrà kórí bẹ́ẹ̀ waman yu'min billah ẹ̀ ń bá wá lè gbọ́ ló ń gbọ́ yahdi qalba ọlọ́run wọn darí ọkàn rẹ̀ ìmọ̀nà yóò jẹ́ tó nítọ̀. àwọn àyà míì náà tún wà tó nígbà tá a bá ń sọ nípa maratibul imani bil qadar àmọ́ wàá là ní kọ̀ọ̀kan. hadith hadith jibril ètò gbajú-gbajà òun làdí tẹ́lẹ̀ kejì nínú Arba'in Nawawiyya ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni pé qala fa akhbirni anil iman àlejò tó wá bá nàbì sẹ́nìkan kan ọ̀mà rí wọn ò rórí pa pé àlejò ni lára rẹ̀ kò sẹ́ńtọ́mọ̀ wọn ò rọrí pa àlejò látàrí pa aṣọ tó wọ̀ aṣọ tó funfun ni ó ń fún pin irun orí rẹ̀ ó dúdú ní níjọ́ aláàgùn ó yẹ kẹrùkú ó bò ó yẹ kẹsẹ̀ rẹ̀ ó kọrùkú tí wọ́n rẹ̀ orí yẹtuyẹtu ṣùgbọ́n tí ẹni tó wà ń kò rí bẹ́ẹ̀ kò sí ẹni tó mọ̀ láàrin wa lára àwọn àbẹ̀rẹ̀ kan wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì ni pé fa akhbirni anil iman fún mi nírò iṣẹ́ wo ni màá ṣe ìwà wo ni màá wù mo fẹ́ di múmìnì bó mo ti lè jẹ́ onígbàgbọ́ òdodo ànábì wa bẹ̀rẹ̀ sí ní kà an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhiri wa tu'minu ìgbàgbọ́ lọ́wọ́ ní nínú ọlọ́run àwọn màláíkà wọn gbà wọn gbọ́ àwọn tírà ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ọjọ́ ọ̀gbẹ́ndẹ àlòkìyàmà ó nígbàgbọ́ sí ó sì nígbàgbọ́ sí kádàrà yálà nǹkan ṣẹlẹ̀ sí ọ ọjọ́ oore ni lọ́sọ̀látọ̀dọ̀ ọlọ́run ló ti wá nǹkan ṣẹlẹ̀ sí ọ aburú lọ́jẹ́ ni dàpẹ́ látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ẹ̀dá kan ò ní kápá ni láti fi ara ní ẹnìkankan láti fìyà jẹ ẹnìkankan láti fẹ́ ẹnìkankan sípò. Si àfi ntọ́lọ́wọ́n bá bá fẹ́. àlàyé kádàrá kó lè bá yé wa níbi ọdún bíi mélòó sẹ́yìn ní 1993 ìbò tó wáyé lásìkò gbà náà irú ẹ̀fẹ́ má ti wáyé rí kí gbogbo nàìjíríà ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n forí ìkòkò sọ́ọ́dún kásìtò sẹ́yìn ẹnìkan pẹ́tọ̀ alẹ́ níta afẹ́kọ́jà rẹ̀ nì ìyẹn Abíọ́lá àwa fẹ́ kó jẹ ààrẹ orílẹ̀-èdè gbogbo pátá lẹ́sà ńlá sà. ìdìbò rẹ ńlágbára rẹ àṣàgbára wa agbára ń sì wọlé nínú síìtì mẹ́rìndínlógún tí wọ́n ti kà jáde gbogbo mẹ́rìndínlógún làbíọ́lá ti wọlé kódà ó na bàṣírù tó fà mọ́nú ọ̀dẹ rẹ̀ kí ni tí ó wàá ṣẹlẹ̀ wọ́n ná liver election wọ́n fagilé a ó fẹ́ yàn ọ̀jẹ̀ ni ó fẹ́ yàn ọ̀jẹ̀ ni ànígbà ànígbà ẹ̀fún ọdún tẹ̀ fi lọ bí fẹ́ gbogbo ogi tí ń bẹ ní níbi sàárè ní oríta pẹ̀lú gbogbo ẹ̀ ni ẹ ń gé tán èyí ò sí nàìjíríà ń gbádẹ́ o akàngbọ́ ni kálukọ́ wa lọ bí sẹ́mọ́ gbogbo fíìdì gbogbo títì wọn à ń gbá bọ́ọ̀lù ńlẹ̀ alẹ́ ń ta afẹ́ nì alẹ́ ń ta afẹ́ nì ọlọ́run ló wọ̀ fẹ́ yàn ẹ̀yin lẹ́ fẹ́ ìtí ń jẹ́ ká dàrá nù wọn ká wọn àtàǹdì kan pé ah wàá má gbà fún wa ṣebí kí n làbáṣà wa Àbújá lọ wà ìwọ náà declare as the president lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ declare nǹkan wọ́n gbé ní jántó alọ́lárí àwọn arábọ̀ rẹ̀ ìtì ń jẹ́ kádàrà nù. lójútì ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ló fi sọ fún abdullahi ibn abbas ó ní ya gulam ilé ọ̀dọ́mọkùnrin kékeré inni u'allimuka kalimat àwọn gbólóhùn mo fẹ́ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ kọ́rọ̀ má bàa gbọ́ ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni pé wa'lam anna al-qawm law ijtama'u ala an yanfa'uka bi shay'in lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak. bọ́ọ̀ bá tí ì mà tẹ́lẹ̀ lọ́mọ o tí bá ń dàrú lójú rẹ tẹ́lẹ̀ má jẹ́ ọ dàrú mọ́ o lọ́mọ wípé bí gbogbo ayé ìpata tí wọ́n bá fọ orí ìkòkò sọ́dún tí wọ́n bá fẹ́ nukọ tí wọ́n láwọn ó sì ọ́ láǹfààní àlọ́ òde bí oyè ni ìwọ lọ́ọ́ dé ìwọ lọ́ọ́ dé bẹ́ẹ̀ ìwọ lọ́ọ́ wọlé ìwọ nígbà ìwọ làwọ wọn ò lè tí ọ́ láǹfààní kankan o àfi tí bá ti bẹ nínú àkọọ́lẹ̀ ọlọ́run pé lámàrin báyìí yóò dé kó báyìí àwọn báyìí báyìí lọ́lọ́run ó sì lò tí ó fi débẹ̀. nídàkejì ẹ̀wẹ̀ tí wọ́n láwọn fara ní ọ́ wọn ò lè fara ní ọ́ wọn ò lè fìyà jẹ ọ́ wọn ò lè yọ kúrò lórí ipò illa bi shay'in qad katabahu Allahu alayhi àfi ntọ́lọ́mbà ti kọ láburú pé yóò ṣẹlẹ̀ jọ nìkan lóko. sọ̀díkẹ́ rúfin àtẹlẹ àkàlàm ètò nípa bọ́rọ̀ ẹ̀dá bí ó ṣe jẹ́ bí ó ṣe rìn bí ó ṣe lọ ọlọ́run ti kọ́ ó ti kọ́ lẹ̀ kìí ti pọ́sẹ̀ nǹkan lọ́wọ́ ti parí iṣẹ́ tó ti yanjú pátápátá ni gègé ìkọ̀wé tí ẹ̀kọ́ ó ti gbé òkè. Okay ìdí ẹ̀ ń ti kọ jaffatul aqlam ó ti bẹ́ kò ṣeé yí padà mọ́. tábà nípa kádàrá oríṣi méjì ni ìkan bẹ azali azali yùdẹ tó ṣe wípé kò lè yí padà láéláé. ìfọwọ́jẹ́ azali ń ìyẹn ò ṣeé yí padà láéláé tí bá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó náà ní fáínà ntí ọba ti lè sí mbẹ kò sí nǹkan kan tó lè fi kún ntọ́ba tí wọn bẹ kò sí nǹkan kan tó lè yọ yálà lórí àbílá burúkú lọ́n kọ́ mẹ́dà. tọ́ba tún sọ nípa kádàrá bákan náà àdìsọ pé ntí ń nù azaliun òun náà pé sọ́nà bíi mẹ́rin. èkíní oníkádàrá gbogbo ẹ̀dá pátápátá. Pata ìkan bẹ tọ́jẹ́ tẹ́nì kọ̀ọ̀kan. sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh. ẹ dákun ẹ̀yin ìyá wa tẹ́ wà lẹ́yìn ẹ̀ ń dísọ́pù wọn wájú torí tọ́lọ́run. ẹ dákun torí tọ́lọ́run ẹ bá jìnnà síbi tẹ́ wà yẹn. ẹ jẹ́ ní tí ò bàbá wà sí wa èyí tẹ́ ń ṣe é jiyàn bàbí sí ń bẹ̀yẹn ẹ dákun síbẹ̀ yẹn ń dísọ́pù wa. ìkásí mẹ́tọ́ jẹ́ ọmọrí ọmọrí ni kádàrá ẹnìkọ̀ọ̀kan wa ìdíjẹ́bọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan bí ó ṣe jẹ́ eléyìí náà nu azali ló ti wá ṣùgbọ́n wọ́n wá yọ jáde nígbà tẹ́ni kọ̀ọ̀kan wa sábà di odindi ẹ̀dá nínú àpò bí ìyá wa nínú bá fi ẹ̀mí sí alára tán wàyí màrú bí arúgbó àyìnkàlímà bí kẹ́tìbẹ̀rẹ̀ zìkéyìí. وأجله وعمله وشقي أو سعيد ọmọ tí ń bọ̀ àsáyé yìí ọjọ́ mélòó ni ó lò ọdún mélòó oṣù mélòó wákàtí mélòó ọ̀sẹ̀ mélòó ìṣẹ́jú àyá mélòó wọn ò ti kọ́. yá àwọn arajúmọ́ ni bó ṣe délé ayé lọ́mọ́ ń tó padà àsìkò kan lọ́ọ̀ ní yọ padà náà wàrìzìkì ṣé yóò lówó ni àbí ọ̀dà aláìní wọ́n tó kọ́ ẹlẹ́yìn náà sọ ogun tí a ń kọ́ náà láti di azali ni a ti lọ mú wa. irú iṣẹ́ wo ni ó gbélé ayé ṣe rere ni ó ṣe ni àbíbí gbogbo ẹ̀ náà wọ́n tó kọ́ kó tó di pé yọ wàlé ayé. wàṣàkó yìnyín àwùsàn yìí tó lóríire ni ó yà ní àbò lórí ibú abala kan lélẹ́yìn o tó tẹ̀kídìrún àmọ̀ríyùn òǹdẹ́lẹ́yìn. kádàrá sánáwí ọ̀nà wà ọlọ́dọọdún olè tí máa wáyé lóru Laylatul Qadr. ìtí ó ṣẹlẹ̀ láàrin ọdún kan sọ́dún kejì ọdún yẹn ni wọ́n ọdún yẹn láti nà azali ibẹ̀ wọn ti lọ tó mọ ìnà wa. èèyàn mélòó ni ó kú láàrin òru Laylatul Qadr sí òru Laylatul Qadr ọdún mi òjò mélòó ni ọ̀rọ̀ ìyẹn mélòó ni ọ̀ga ìyẹn mélòó ni ọ̀wálẹ̀ ìyẹn mélòó ni òrìṣe ìyẹn mélòó ni ọ̀rẹ́ aláìní ìyẹn mélòó ni ó kú ìyẹn mélòó ni ó yè ọmọ mélòó ni wọ́n bí ọmọ mélòó ni ó lọ. sanawinu nínú sọ́lọ́tò dùkọ́n fíhà yufraku kullu amrin hakim ẹni pé lọ́lùrọ̀ ìsọ́lọ́tò yẹn gbogbo àwọn tí ó ṣẹlẹ̀ láàrin ọdún kan sọ́dún kejì iye òjò tí ó iye èèyàn tí ó kù iye èèyàn tí ó wáyé iye èèyàn tí ó rí ṣe iye èèyàn tó ti rí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò ní rí ṣe mọ́ òun Lailatul Qadr. taqdirun yawmiyyun òun náà tó wà kádàrá ojoojúmọ́ èèyàn mélòó ni ó wáyé lónìí èèyàn mélòó ni ó kù sójú ọ̀rọ̀ àbí òní rọ̀ wákàtí mélòó lóòrùn ó fi nínú sírátù rahman كل يوم هو في shan lójoojúmọ́ lórí sáà nìkan lọ́lọ́run bá wà lórí ìtẹ́sí pé eléyìí ni ó kú eléyìí ni ó yè eléyìí ni ó ga eléyìí ni ó lọlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn kádàrá yìí ti mẹ́nu. tó bá ń sọ nípa kádàrá àwọn nǹkan mẹ́rin kan bẹ́ẹ̀ la yatimu imanuka bil qadari illa bi tawaffuriha ìgbàgbọ́ tá a bá la ní nínú kádàrá kò tí ì nítumọ̀ àfi kí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin kọ sarajọ àfi ká nígbàgbọ́ nínú nǹkan mẹ́rẹ̀ẹ̀rin àyìn àwọn afáàtì máa ń pè ní maratibul imani bil qadar àwọn kan sì máa ń pè ní arkanul qadar arkanul qadar ni pé àwọn orígun kádàrá àwọn tí ò gbọdọ̀ má pèsè sábẹ́ ẹ̀pá nígbàgbọ́ nínú kádàrà mọ̀rọ́tìbù ni pé ìpele rẹ̀ ìpele rẹ̀ ìpele rẹ̀ bí kan bá ti eléyìn jẹ́ nínú àwọn nǹkan mẹ́rin o ẹni pé ọgbà abala kan gbọ́ ọgbà abala kan gbọ́ nígbà tí yóò ní mánì pẹ́ẹ́pẹ́ nínú kádàrà ni ẹni tó bá ní mánì nínú kádàrà ẹgbẹ́ Abdullahi ibn Umar bí ó ṣe sọ. So oníláwó ànfàkọ̀ mílẹ̀ àlárùdè dáhàbán máa qabila Allahu minhu hatta yu'mina bil qadar. bó bá fi tó kún ilẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ tó bá fi ní gold tó sì ná sójú ọ̀nà ọlọ́run tí ó ti nígbàgbọ́ nínú kádàrá irú ẹni báwọn gbogbo ń tọ́ná lówó ọkàn náà Sudan kò ní wúlò fún ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ní sanlẹ̀ tẹ̀lé lórí. kí wọ́n làwọn arkanu al-iman bil-qadar ruknu alákọ̀ọ́kọ́ al-iman bi anna Allah ta'ala alimun bi kulli ma kana يعني كيف مرتبة الإيمان مرتبة الإيمان بعلم الله تعالى لكل شيء abala àkọ́kọ́ nù èèyàn kọ́kọ́ nígbàgbọ́ pé ọlọ́run nímọ̀ nígbà gbogbo nǹkan kí wọ́n á nìtumọ̀ rẹ̀ bó làwọn afá ṣe wí wọ́n ní al-iman bi anna Allah ta'ala alimun li kulli ma kana wa ma yakun wa ma lam yakun law kana kayfa yakun jumlatan wa tafsila á nígbàgbọ́ pé ìmọ̀ ọlọ́run ó ti rọ kiri ká gbogbo nǹkan ọlọ́run nímọ̀ nípa gbogbo nǹkan pátá máa kánà àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ síwájú táwọn ògbójúrí táwọn ògbọ́njúmọ̀ táàsìrí kà tí ọ̀sákọọ́lẹ̀ kankan nípa rẹ̀ ọlọ́run nímọ̀ nípa rẹ̀ wàmáyà kan àti ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ àbí ti ọ̀ padà ṣẹlẹ̀ tẹ́dà kankan ò lè sọ ọ́ ọlọ́run ní màǹfà rẹ̀ wọ́n máa làmì yakun àwọn tó ń sáré tó o fẹ́ lébá tó o fẹ́ kọ́wọ́ rí o tó mọ́tọ́wọ́ rí o tó àbáwọn ń tààrò pé ó yẹ kí nǹkan báyìí náà ṣẹlẹ̀ ṣùgbọ́n sí ò ọlọ́run ní màǹfà rẹ̀ bí nǹkan bá ṣẹlẹ̀ bóòlù àtúbọ̀ sáré ó ṣe rí ọlọ́run ní màǹfà rẹ̀ wọ́n máa làmì yakun ntí ò wáyé rí ìtí ọ̀ṣẹlẹ̀ rí láwùkánà bí nǹkan bá ṣẹlẹ̀ kayfa yakun báwo ni ó ṣe rí kò sẹ́ni tó mọ̀ àfọlọ́n. jumlatan wa tafsila ọlọ́mọ lódindi àti nípò sí wẹ́wẹ́. wa annahu lábẹ́ ìnígbàgbọ́ nípa ìmọ̀ ọlọ́run kó síwájú gbogbo nǹkan oníkà nígbàgbọ́ pé annahu alima mal khalqu amilun gbogbo ń tẹ̀dá pátápátá ìta ṣe ìta ń ṣe ìta ti ṣe lọ ọlọ́run ní máa ń parí ẹni pé gbogbo ń tà ń ṣe pátá kọ̀bọ̀ ọlọ́run lẹ́jà fún ó ti mọ̀ pé lásìkò tí ó ṣẹlẹ̀ nu kò sì gbọdọ̀ mọ́ ṣẹlẹ̀ níbàámu sí ìmọ̀ ọlọ́run tó ti ṣíwájú. nígbà wà kékeré tí mo kọ́gbọ́n pa kádàrà mo á fẹ́ tẹ̀sí <laughs> alimani bilikọ́dà mo ti ń lọ o mo á padà sọ́dọ̀ ti mọ̀ fún máa padà bí ẹ̀wọ̀n <laughs> ọmọ kékeré <laughs> ẹja máa nìṣó. wàá náwó àlìmọ́ mẹ́lẹ̀kọ́lùkù àmì lónìí gbogbo ntẹ́dà kọ̀ọ̀kan tí ó ṣe níṣẹ́ níre níbi ọlọ́ntìmọ̀ aláyé aláwọ̀mọ̀ nìkọ́lákọ̀ ọwọ́ lọ́tí kọlọ̀kọ̀bẹ̀ ìtumọ̀ méjì ní bẹ́ẹ̀ fún un. sọlọ́wọ́n wàá mọ̀rú àwọn ẹ̀dá tọ́da kọ̀mọ̀rú wà tẹ́ máa wù kó tó di pé yọ̀ ọ̀dà yín ọlọ́ntì mọ̀rú wù bó tilẹ̀ jẹ́ pé ká bá ń sọ nípa kọ́dàrá ntọ́kẹnu ni. má ronú ń pa rẹ̀ lọ títí kọ́mọ́ bá ṣìnà rọ maniwọn torí pé àwọn kan mùsùlùmí bíi ta náà ní ẹ jẹ mọlátara kádàrà ní ẹsẹ mùsùlùmí náà a máa padà débẹ̀. ọlọ́run máa rú iṣẹ́ tẹ́dá ọ máa ṣe irú wà tá a máa wò kọ́bìlà kọ̀lìkìm kó tó dá wọn. wàá lè máa arúgbó kan ìta jẹ ìta mu ìta nà ìta lò adìsíkì ẹnì kọ̀ọ̀kan wa yóò kéré ni yóò pọ̀ ni yóò fún ni yóò gbáàyè ni gbogbo ìtòtò náà ti mọ̀ tó ti ní màá palẹ̀ síwájú mi. wà á jà á láhùn àsìkò ó wa ńlá máa ń ṣẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run ìgbó láti kókó ẹnì kọ̀ọ̀kan ó tó ọ̀sẹ̀ ń tọ́mọ̀ ṣùgbọ́n ìmọ̀ ọlọ́run ó ti ṣíwájú gbogbo rẹ̀ wà á máa làwọn àwọn sẹ́wù lágbèlé ayé ṣe ọlọ́run ti mọ̀ wà àràkà á ti hìm wà sàkànà á ti hìm àwọn àsìkò wo ló fi máa lọ tọ́ máa bọ̀ tọ́ máa lọ òkè tọ́ máa lọ ọ̀lẹ̀ ìṣẹ́jú mélòó ẹ̀mí ló ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ti mọ̀. sakanẹ́tìm àsìkò wo lọ́ọ́ bára lẹ̀ tó ní ṣe wàhálà tó ní dààmú kankan iye ìgbà tí ó jẹ́ ọlọ́run ti mọ̀. wa'alima minhum ash-shaqiyya wa sa'id ta ló lórí rẹ̀ nínú ẹ̀dá ọlọ́run ti mọ̀ ọlọ́run ṣe nìkan kan wá ló lórí rẹ̀ o. wa shaqiyya talenti òjò lórí ibú nínú ẹ̀dá ìmọ̀ ọlọ́run ṣíwájú gbogbo rẹ̀ wàdáàlíkà bíàmìhì lọ́kọ̀dín látàrí ìmọ̀ ọlọ́run ètò síwájú gbogbo nǹkan. alẹ́bí wa mọ̀ fòófin bíi ìmọ̀ tó ṣe pé ńlá fi ròyìn ọlọ́run azlan ìmọ̀ ń ti wà kọ́lọ̀ tó dá ẹnì kankan tí ń jẹ́ ẹ̀dá. nínú sùrọ̀tù tọ́wọ́bà àyà ìgbà Aya ọgọ́fà ó dín ẹyọ márùn one fifteen ọlọ́ni inna Allah bi kulli shay'in alim inna Allah dájúdájú ọlọ́run àlímọ́n ọba onímọ̀ àmàtánì bi kulli shay'in pẹ̀lú gbogbo nǹkan kò sí ń tọ́jáde kó nù mọ́ ọlọ́run kò sí ń tọ́lọ́run bá tí ò sí mà ọmọ pé lágbájá olóríire ni ọ̀jẹ̀ ó sì kọ́ lẹ́pẹ̀tọ̀ olóríire lẹ́yìn gẹ́gẹ́ bá ti máa gbọ́ ní orókùn ẹlẹ́ẹ̀kejì ọ̀ràn pẹ̀lẹ́ yìí kódà kọ́rọ́nà ń tójú báyìí ká gbàgbọ́ ìṣèkìyù lẹ́lẹ́yìn ìní pé à ń láti nígbàgbọ́ tí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí wa yálà tí ń pa wá lẹ́kún àbí tí ń pa wá lẹ́rìn-ín ìmọ̀ ọlọ́run ti ṣíwájú rẹ̀ kò jáde kó nínú ìmọ̀ ọlọ́run ló fi jẹ́ pé tó bá ti á nígbàgbọ́ ní kádàrá àǹfààní mà pọ̀ mbẹ́ èèyàn ní ṣe wàhálà o èèyàn ní dààmú o èèyàn ní banújẹ́ o ọ gbà pé iṣẹ́ mi tàgbẹ̀ ọlọ́run ní kí n sọ sọ ní kí n sọ ó tí máa sọ ní àbí tí máa ta máa ta ọwọ́ sáré máa níwọ̀n tọ́lọ́ bá bí ọlá fún imí inú rẹ lórí rẹ lágbájá mo kọ́ rí nà àwọn kan bẹ báwọn náà àfáà gan yàrá tani ó ti gba dókítà o first degree sí ọ̀gá rẹ̀ tó gbà orí first degree náà lójú wa kò wá nífẹ̀ẹ́ pé dókítà wọ́n ń tè lára nìyí láni wọ́n máa ń wáyé yóò máa ń la ọkọ̀mọ lórí ó sì ti ló kọ oyè fẹ́ kó fi pè ó ò nígbàgbọ́ nínú kádàrá ni ẹ bá nígbàgbọ́ nínú kádàrá kò ní í ṣe kéèta ọmọ nìkejì rẹ̀ kò ní í bínú sórí tọ́lọ́mù bá ṣe fọ́mọ nìkejì rẹ̀ bá burú bá ṣẹlẹ̀ sí yọ̀ọ́ gbàgbé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá èèmọ̀ ọlọ́run ó ti síwájú ń tọ́ ṣẹlẹ̀ ọlọ́run náà bí yóò ṣe rí ọ̀la ìtọ́lọ́n bá fi ti ń bẹ níbi kádàrá tọ́bẹ̀ ìhàn ẹ̀dá ni bóyá ṣe kan ló ń lé ọkọ̀ kan lọ fẹ́ rà ilé kan lọ fẹ́ kọ́ tó ti wọn bẹ́lọ̀n bẹ́lọ̀n tó ti ṣapáṣapáṣapá tí ò tí ì bọ́ sí i ọjọ́ máa dúpẹ́ fọlọ́n tí ò tí ì sí i. bóyá ọkọ̀ tó ń lépa rẹ̀ bí a tọ́ ọ bá ti tètè ní bí a ó ti tètè kú ti ọlọ́sẹ̀ kọ́ ṣiṣẹ́ rẹ̀ ọdún ọ̀fà àlùjáná ọfẹ́ kọ́ wọ àlùjáná. owó tó ń sọfẹ́ owó owó owó ọ̀sáfẹ́ ní ọ̀sáfẹ́ ni bí atọ́ bá lówó kò ní jọ ráyè ṣe tọ́lọ́ kò ní jẹ́ kó ní bẹ̀rù ọlọ́run lẹ́nu ọlọ́sẹ̀ kọ́ wọ àlùjáná ọfẹ́ kọ́ bẹ̀rù wọn. sọ́dọ̀ wa ń bẹ́ẹ̀ bí àbí òsì ń yẹn ni pé ìpele àkọ́kọ́ ni الركن الأول من أركان الإيمان بالقدر ونكني بابا بعلم الله السابق لكل شيء nípa ìmọ̀ ọlọ́run ètò ti gbọ́ wájú gbogbo nǹkan. orígun ẹlẹ́ẹ̀kejì al-iman bi kitabati llahi li kulli shay. à ń nígbàgbọ́ tí gbogbo nǹkan pátá ó ti wà ní àkọọ́lẹ̀ ọlọ́run gbogbo ń tí ó ṣẹlẹ̀ níjọ́ táyé ti ń jẹ́ ayé táyé òfin ní jáyé má tọ́jú àlùkìámà tí ó fi tó tọ́mọ àlùjánà ó fi lọ àlùjánà tọ́mọ aná ó fi lọ ọ̀nà kitabatullah li kulli shay. a nígbàgbọ́ sí bí ọlọ́run ti kọ́ ọ lẹ̀. كلها منافات صنف إليهم هو الإيمان بأن الله تعالى كتب ما سبق به علمه من مقادير المخلوقين في اللوح المحفوظ وهو الكتاب الذي لم يفرط فيه من شيء فكل ما جرى وما يجري وكل ما هو كائن الى يوم القيامه فهو مكتوب عند الله تعالى في أم الكتاب ويسمى الذكر والإمام والكتاب المبين يعني كيف كان الباب بأن الله كده كتب ما سبق به علمه àwọn tí mọ ọlọ́run tó ti ṣíwájú nípa rẹ̀ pé nǹkan báyìí yọ̀ọ̀sẹ̀ lásìkò báyìí eléyìí ọ̀sẹ̀lẹ̀ lásìkò báyìí eléyìí ọ̀sẹ̀lẹ̀ lásìkò báyìí ntọ́lọ̀ ntì ní mọ̀ ń parẹ́ o ọlọ́run tún wá kọ́ ọ lẹ̀ gbogbo bọ́ọ̀rọ̀ ìdá pátá bí ó ṣe jẹ́ bí ó ṣe lọ ọlọ́run ti kọ́ ọ lẹ̀ sínú lawhil mahfuz lawhil mahfuz yìí kò sí gbogbo ń tẹ̀dá kò sí gbogbo bọ́ọ̀rọ̀ ìdá ti fẹ́ jẹ́ tí ò ti sínú rẹ̀ fàkúlù máa járọ gbogbo tó ti ṣẹlẹ̀ lọ pátá wà máa yẹ jírí àbí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wà kúlù káàínì gbogbo tí ó máa wáyé gbogbo tí ó máa bẹ ilà yawmil kìyàmà sálùkì àmọ́ ọlọ́run tí ó fi tó fàwọ́ maktubun inda Allahi ọlọ́run ti kọ́ ó ti jẹ́ kíkọ lọ́dọ̀ ọlọ́run nínú àkọọ́lẹ̀ kẹsẹ̀ ń pè ní Ummul Kitab wọ́n ti máa pè ní abdikir tàbí al-imam tàbí al-kitab al-mubin gbogbo bọ́rọ̀ ẹ̀ dàbí ó ṣe jẹ́ jumlatan wa tafsilan maktubatan olóhùn ti kọ́lẹ̀ nǹkan kan ò lè kà sí síbi kọ́ nǹkan kan ò lè yín jẹ́ kúrò ní ntọ́nà ọba tó ti kọ́lẹ̀ o ẹgbọ́n tó náà bá wí nínú sùràtù Yásìn àyà ẹlẹ́ẹ̀kejìlá àyà twelve ó ní wa kullu shay'in ahsaynahu fi imamin mubin ahsaynahu asbatnahu gbogbo nǹkan pátápátá ńlá ti ṣe àfimúlẹ̀ rẹ̀ ńlá ti kọ́ sínú imamin mubin sínú lawhil mahfuz ntọ́lọ́wọ́n bọ̀ bá kọ́ọ́lẹ̀ pé yóò jẹ́ pé èèyàn nú bẹ́ẹ̀ èèyàn kà sáré sáré sáré sáré sáré ni ọ̀la ìkò ní jẹ́ tẹ. ọkà pààyàn pààyàn pààyàn pààyàn pé àní mo sáfẹ́ débẹ̀ wọn ọ̀la ìkò ní jẹ́ tẹ. orí bu ọkà máa gorí orí ibú ni fọ́nítọ̀. nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé inna awwala ma khalaqa Allahu al àkọ́kọ́ ẹ̀dá tọ́lọ́nkọ́kọ́ dá ó ní kíni alikọ́làmù gègé kọ̀wé èsì dárò eléyìí o wọn lọ́ọ́ máa kàìfì àdárò ń ṣèlú gègé kọ̀wé ń ṣèlú. inna awwala ma khalaqa àkọ́kọ́ ẹ̀dá ẹ̀dá àkọ́kọ́ tọ́lọ́nkọ́kọ́ dá oníkọ́làmù gègé kọ̀wé. ìgbọ́lọ́ ń da tán kọ́ ọ́ lọ́la ó tó oníyàmọ̀ kọ́ èyí kò ní sọ fọlọ́n pé mother acto kí ni kí n kọ ọlọ́run wá sọ ní tí ọkọ̀ fún un. uktub maqadira kulli shay'in máa kọ bọ́rọ̀ gbogbo ẹ̀dá bí ó ṣe rí ya máa kọ́lẹ̀. uktub bil qadar máa kọ kọ́dàrà máa kánà àwọn tó ti wáyé wàmọ́wọ́ ka inú àti tí ó máa ṣẹlẹ̀ ya máa kọ́ máa kọ́.

èyàn mélòó ni ọwọ́ náà ọlọ́run ti kọ́ ó ti wà ní àkọọ́lẹ̀ ọlọ́run ìbò ni a tún múra ní ìsìn èyàn mélòó ni ó dásìkò òdìbò ọlọ́run ti kọ́ ọ́lẹ̀ tí ó sì lè tàṣe ẹni tí ò ní dásìkò ọlọ́run ti mọ̀ ó ti wà ní àkọọ́lẹ̀ ọlọ́run tani ọjà rẹ sígbà rí ọkọ làbí àbí òní padà bẹ́ẹ̀ nígbà tí a ń ṣe bàǹbà lé lórí ètùtù ọlọ́run ti yanjú tipẹ́tipẹ́tipẹ́ kódà kó tó dá gbogbo ẹ̀dá ní nǹkan bíi five hundred thousand years ló ti wà ní àkọọ́lẹ̀ kó tó dẹ́jà kankan. ìyẹn ni pé a ń láti nígbàgbọ́ sílé yàn náà kí ìmọ̀ ọlọ́run ó ṣíwájú gbogbo nǹkan ìmọ̀ ọlọ́run tó wá ṣíwájú gbogbo nǹkan ìmọ̀ ọlọ́run wa kọ́ ó fi kọ́ nígbà gbogbo nǹkan ìkọ́lẹ̀ nǹkan bá sì kọ́ kò lè tàṣe kò lè yí jẹ. orígun ẹlẹ́ẹ̀kẹta الإرادة والمشيئة wal-mashi'atu a ń láti nígbàgbọ́ sí pé sí ìrọ́dà ọlọ́run èròǹgbà ọlọ́run àti fífi ọlọ́run bó láti nígbàgbọ́ sí anna kulla ma yajri fi hadha al-qawl a nígbàgbọ́ pé gbogbo ń ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílé ayé yìí nínú ìṣẹ̀lẹ̀ yìí bí irọ́ dàtí la ẹ̀rù ń bọ́lọ̀ síwájú wọ́n mọ̀ ṣe àti ó wu ọlọ́run kórí bẹ́ẹ̀ ni o nàìjíríà yóò ṣe gbùdùgbùdùgbùdùgbùdùgbùdù láwọn àsìkò kan ó wu ọlọ́run kórí bẹ́ẹ̀ ni nǹkan oṣù lọ́ọ̀lẹ̀ ọkọ̀ oṣù balẹ̀ ó ọlọ́run kórí bẹ́ẹ̀ ni. فهو بإرادة الله ومشيئته الدائرة بين الرحمة والحكمة àwọn àsìkò tí nǹkan ti ń rú gbùdùgbùdùgbùdùgbùdùgbùdù ó ní hikima ó ní tìtorí tọ́lọ̀ ti yan wáyé lẹ̀ àsìkò tọ́kàn bá tún balẹ̀ tọ́lọ̀ ti kẹwàá nù yáàdí máa ń yàṣà òdò rahmati ẹ̀ ń bá wọ ọlọ́run ọlọ́run àní ọmọ náà pẹ̀lú àánú àti kẹrin ni wàyòdì lọ́mọ̀nyàṣà bí hikmati tó bá ti wọ ọlọ́run àníkẹ́nìkan sọnù sísọnù tó ní ọ̀sọ́nù kì í ṣe tàbí òsì ó ní tìtorí ẹrú ọlọ́run Khidir wọn àtàlẹ́bí Musa alayhi salatu wa salam bí n bọ́ ọrin ó lè bá rìn ó lè gbé pẹ̀lú mi fọláwọn tó ní máa ń pa ó nílé ṣe sùúrù nígbà tí bá ń ṣẹlẹ̀ sí máa ń mú ìdájọ́ wá àwọn ń ṣe sùúrù ó ṣe sùúrù ọ̀rọ̀ dájá lọ lákìyà gùlámàn fàkọ̀tàlà wọ́n bóni bóni ọ̀rọ̀ mi kéé kan ó sì yìn lọ́rùn ọ̀pá àkọ̀tàlì sanafran zakiya tàǹdẹ̀gẹ́rì dání lẹ́ni ọlọ́run ni a pè ọ́ kí lọ́mọdé yìí ṣe fún ọ sì pa ó sì gbẹ̀mí rẹ̀ ní ara ó sọ fún ọkọ òní lè ṣe sòrò ibi táwa fẹ́ lò ní wípé ìmọ̀ ọlọ́run ti síwájú. Si nínú mọ ọlọ́run tó ṣíwájú nípa ọmọ ni pé bọ́mọ ń bá sì ń sẹ̀mí yóò ṣàkóbá àwọn òbí rẹ̀ kò ní jẹ́ wọn ó lè ní máa ní tọ̀tọ̀ fẹ́lọ̀. ní alákòjú yẹn nìyí ọlọ́run jáwọn ọmọ owó yèjì kí wọ́n lálùbáríkà o mẹjọ aládùn mẹjọ kọ́ ọmọ máa kọ̀kọ́ sáà mẹjọ kọ́ ọmọ máa kọ̀kọ́ sáà rẹ̀ owó kú o àdínwó kẹwàá kájà nǹkan ni wọn láyé ní ọ̀sàrí àtìlẹ́jọ́ gbìyànjú àlùkìyàmù àti tí wọ́n bá kún kékeré mu àti ní ṣíkìmà àti ní tìtorí ọmọ tó wà ń sọ kótó ń gbára dálẹ̀ ń wájú nítorí rẹ̀ tọmọ ń bá dàgbà kó bá di agunjalè ńkọ́ sí ọ̀tí ọlọ́run ẹ́ ọ̀sẹ̀ pé gbogbo owó ilé ayé pátá orí ẹ̀ lọ́sàn-án náà lé lórí ikọ́ ba nǹkan jẹ́ lónìí kọ́ ba nǹkan jẹ́ lọ́la ọlẹ́kùn mọ́ gíláàsì ọkọ̀ ọlọ́kọ̀ ọ̀ṣẹ̀kìnní kan ọlẹ́kùn mẹ́ni kan ojú bá fọ́ òun àti kó wá fún kékeré ńkọ́. gbogbo tó bá tẹ̀lé sáàmù sọ́dà láburú fẹlẹ̀ ẹ̀kùmọ̀tì ntẹ̀tẹ̀lì dáàlìkà ó ní ntọ́lọ̀ ń fẹ́ mú jáde ń bẹ́ mọ́ kò yẹ dà. ìyá kan ọmọ rẹ̀ kú ọlọ́run ò ṣe dà ò ṣe dà ò ṣe dà áà wọn tí a tún mẹlẹgbẹrẹ náà ìtumọ̀ ìkan mẹlẹ́nu pé àá ah, ah, ah. àti ìwọ ló sì yẹ kó jẹ àtà ni ó wà jẹ ẹni tó yẹ ọ jẹ ti mẹnu kádàrà nù àkọyẹ kó jẹ wọ o àtà ni ó wà jẹ ọ̀rọ̀ burúkú lélẹ́yìn o sími lọ́wọ́ àṣẹ sími ló sì yẹ kí lè yọ ọ̀sẹ̀lẹ̀ sí mo ṣe ń kírun tó ẹ̀hán nìkan ni láti ọ̀fẹ́ pé máa ń ti ń kírun ní kádàwó alárùn mo ṣe ń ṣe ọlọ́run mo ṣe ń ṣe nítorí rẹ̀ yìí ó fẹ́ kí má nì rí ọ̀gá sí ni ó ṣe sùúrù ó ṣe farada ni àmọ́ àti tó máa ń dájọ́ sọ lọ́lẹ́jà nẹ́ta wàlá máa yá àtẹkù mẹ́tàlú lẹ́bí iná kọ́lá òní ọ̀bìlẹ́kọ̀ mẹ́tàtì wọn bá sá wàdọ̀rọ̀ wàzọ̀lẹ́lò hàtà yàkúlá rọ̀sọ́ọ̀lù wàlẹ́bí iná àmẹ́nu náà mẹ́tà nẹ́sọ̀rọ̀ lọ́ọ̀. sẹ́ẹ̀dùkú yàrá gbọ́ pé àmọ̀ ní àtibọ́lọ́ àwọn tí wọ́n ti ádùn yìí wọ́n ka fìtínà o wọ́n ka fìtínà o àtànẹ́bì àtàwọn tí wọ́n gbàgbọ́ wọ́n rí nira ilẹ̀ ń mìmọ́ wọn lẹ́sẹ̀ pìtìpìtì àtàyàkúlà rọ̀ṣùn wàlẹ́dínà àmàlù máa o ẹni tó jìṣẹ́ ọlọ́run àtàwọn tí wọ́n nígbà wọ́n pẹ̀lú ẹ̀ pé ah ọlọ́run ibò olóòfin aborí àwọn kèfèrí ni àlàyé nasra Allahi qarib ẹnkájú ni àwọn yorùbá ní dẹ́gbọ̀n bá ti débi wọ́n òṣìṣẹ́ àtẹ́kẹ́ ni òṣìṣẹ́ àti yọnu ilé ayé yìí wọ́n rò pé gbọ́n tí ń dùn mọ́ ọ́nú ìlọ́mọ rí mbẹ́ ó rí tí ó dùn mọ́ ọ́nú ó sì rí tí ò ní dùn mọ́ ọ́nú tó bá ń rí tí ń dùn mọ́ ọ́nú gbogbo ìgbà ò ní mọ lọ́rùn ò ní mọ pẹ́ dáa kọ́sẹ́ni tó lè mọ iyì àlàáfíà bí ẹni tó ti lálàáfíà àdìtọ́ wá sàfẹ́kù rẹ̀ kọ́sẹ́ni tó lè máa rírì owó bí ẹni tó ti lówó rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó wà lówó mọ́. ìyẹn ni wípé yòbí lùmọ̀ yẹ̀ṣà ẹ̀ ń bá wọ ọlọ́run ọlọ́run àni ó sọnù ẹ̀ ń tọ́ bá wá sọnù bí hikmatihi ó ní ọgbọ́n kan ó ní wisdom kan behind ẹ̀ táwọn ọmọ. torí pé lọ́wọ́ báyìí láyùs alo àmáyá fáálò wàhùn yùs alo kò sẹ́ńtẹ́nì ẹ̀ gbà tí a ọlọ́run ó ti ṣe báyìí kílẹ̀ tó ṣe báyìí sọ ọ̀rọ̀ ọlọ́run tó ti ẹ̀dílé rẹ̀ ẹnìkan ò ní ibi ọlọ́run lóde tó ti ṣe báyìí wọ́n mú gbé ẹ̀dá pátá lọ́lọ́run owó òbí lẹ́rìí waqifuhum innahum mas'ulun ẹ dá ولا dúró wọn lẹ́jọ́ jẹ́. bákan náà gbogbo tí bá ń ṣẹlẹ̀ pátápátá fàyíndáwó mo tọ́ ọ bí kò lẹ́yìn mi ìsáábí kìí yóò máa wà níbàámu yóò máa ṣe wẹ́kú pẹ̀lú ìmọ̀ ọlọ́run tó ti ṣíwájú alimafo mo fi lọ́ọ́ ilmafo ìtọ́nà ọba kọ́ sí lọ́ọ́ ilmafo fàmẹ́sí àtúlọ ntọ́nà ń bá fẹ́ kó ṣẹlẹ̀ ṣẹ̀dá náà fídàtún ntí ó ṣẹlẹ̀ ní. Masha Allahu kana ìtàn wí fún ọ òní wípé ntọ́nà ń bá fẹ́ kó wáyé ntọ́nà ń bá fẹ́ kó ṣẹ òní ọ̀ṣẹ́ o. wa ma lam yasha lam yakun ntọ́nà ọbọ̀ bá fi ọ́ ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ o. fala yakhruju an iradati shay' kò sí nǹkan kan tó lè jáde kúrò nínú fífi ọlọ́run nínú sọ́láàtù tẹ̀kùwìr ayẹlẹ́ ẹ̀kọ́kàndínlọ́gbọ̀n wa ma tasha'una illa an yasha Allah rabbul alamin ẹ̀dọ́ ò ní nífẹ̀ẹ́ sí nǹkan kan pé nǹkan báyìí mo fẹ́ kí nǹkan wọn wá rí bó ṣe fẹ́ àbí ṣe pé yìí ṣe ọlọ́run ó ti ṣíwájú rabbul alamin ọba tó dá gbogbo ẹ̀dá pátá nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé inna quluba bani adama kullaha bayna isbu'ayni min asabi' rahman kakolbi kakolbi wahidin yusarrifuhu haythu yasha. inna quluba bani adam dájúdájú gbogbo ti ń jẹ́ ọkàn ọmọ ànábì ádámà pátá kullaha gbogbo ọkàn ọmọ ànábì ádámà yànyà gbogbo ẹ̀ bẹ́ẹ̀nà ọ̀sùnwáìn ọ̀nbẹ láàrin ìka méjì láàrin méjì nù káwọ́dọ̀ gbogbo ọkàn méjì àtọ̀hún kàkọ́lù bí ni wàá ẹ̀dẹ̀ bí ọkàn yọ ọkàn ló ṣe lọ́dọ̀ lọ. bisọ́rí fún o àìsù ìyàṣá ọba wọ náà ni máa darí ọkàn ìdásí ó lè darí àti ibi ó lè tún darí àti ibi يستضيفه كيف يشاء النبي من سلا دعاء ويقول اللهم مصرف القلوب صرف قلبي على طاعتك ọlọ́run ọba tí máa ń darí ọkàn ẹ̀dá bó ṣe wù ú darí ọkàn tèmi síbi mímọ tẹ̀láṣẹ rẹ̀ ọlọ́run èyí ò jẹ́ orígun ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn orígun mẹ́rin tí ń bẹ fún ìmánì. orígun ẹlẹ́ẹ̀kẹrin al-iman bi khalqi Allahi ta'ala li kulli shay ká nígbàgbọ́ pé gbogbo nǹkan pátápátá ọlọ́run ló dá bó láti nígbàgbọ́ ọlọ́run ló dá gbogbo nǹkan wa dhalika bil-iman bi anna Allaha khaliqu kulli shay la khaliqa ghayruhu wala rabba siwahu. وأن كل ما سواه مخلوق فهو خالق كل عامل وعمله وكل متحرك وحركته قال تعالى وخلق كل شيء فقدره تقديرا سورة الفرقان òun náà بابا كده جدا dájúdájú إنه ńlọba بوم بوم nǹkan pátápátá kò sẹ́ni kankan tó tún jẹ́ olùdẹ́dàá yàtọ̀ sọ́lọ́hun wàlá rọ́bà sì wáhùn kò sẹ́ni kankan tí ń pèsè jíjẹ mímu fẹ́dà kò sẹ́ni tí ń jíni tí ń pani yàtọ̀ sọ́lọ́hun ọba. wàá nẹ́kọ́ lámẹ́sì wa àti pé gbogbo ń tọ́ba ti lè yàtọ̀ sọ́lọ́hun màlúùkù ni ẹ̀dá sọ́lọ́hun dání. fọwọ́ mẹ́rin lè kò kó ámílíǹ ọlọ́run lọ́ba tó dá khaliqu kulli amil ńlọ́ba tó dá gbogbo olùṣiṣẹ́ kọ̀ọ̀kan gbogbo olùṣiṣẹ́ kọ̀ọ̀kan òun àti iṣẹ́ rẹ̀ tó ṣe ọlọ́run ló dá àṣẹ ìtọ́n ọlọ́run ló dá iṣẹ́ búọ̀dọ̀ èṣù ọlọ́run ló mùsùlùmí tó ń láti ọlọ́run ọlọ́run ló dá náà ìtẹ̀ láti ọlọ́run ọlọ́run náà ló dá wa kullu ẹni tí ń lọ tí ń bọ̀ òun àti lílọ bíbọ̀ rẹ̀ ọlọ́run ló dá wa khalaqa kulla shay nínú ayé al-Qur'an ọlọ́run ní wa khalaqa kulla shay ọlọ́run ní gbogbo nǹkan pátá òun ló ń o ó sì kádàrá rẹ̀ ó pè gbogbo rẹ̀ ní ti gbogbo ní Suratul Furqan ayẹlẹ́gẹ̀ẹ́ lábẹ́rẹ̀ bákan náà. وأن كل ما يجري من خير وشر وكفر وإيمان وطاعة ومعصية شاء الله ذلك وقدره lábẹ́ orí fẹlẹ́ kẹrin a tún nígbàgbọ́ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí mi lóore ni láburú ni kéèyàn ọgbọ́ lọ́n gbọ́ ni kéèyàn ó ṣe kẹfìrí sọ́lọ́n ìtẹ̀láṣẹ ọlọ́run ìyapa àṣẹ ọlọ́run ṣẹ́ Allahu dhalika faqaddara ọlọ́run fẹ́ ni o ó sì kádàrà rẹ̀. wa khalaqahu nínú ayé alukur'an nínú suratu Yunus ayé wọn bìtẹ̀ rí ayé ọgọ́rùn-ún ọ̀ndrẹ́dì ọlọ́ni wàmẹ̀ kánìlì nafsin àǹtàmùtà ìlà bi idhnillah ẹ̀mí kan ò lè dákú. èyàn ò lè dágbẹ̀ ní ara rẹ̀ pé à ah, wọ́n para wọn ni tọ́lọ̀ ń bá lásìkò tí ì tó ọkàn ó gbọ́ ṣe ó ṣe ó ṣe ó ṣe tí ó dùn sí tòun yẹ. kú ni òwúrọ̀ òun ò ṣe ẹ̀yẹ́ mọ́ ọdún bá tó kú ò tí ì tó wà láì òní ikú. kọrọrùn fẹ́nìkan ẹ̀mí kankan ò lè bọ́ ẹnì kankan ò lè dá kúkú illa bi idhnillah wa ma kana nafsin an tu'mina illa bi idhnillah ẹnì kan ò lè dá gbọ́ náà ń gbọ́ fúnra rẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. láàyè mi ní sọ́ọ́sì tàwọ́bà ayẹlẹ́ ẹ̀kọ́kànléláàdọ́ta ọlọ́run ní kul lan yusibana illa ma kataba Allahu lana huwa mawlana aburú kankan ò lè ṣẹlẹ̀ sí àwọn àjálù kankan ò lè ṣẹlẹ̀ sí àfitínàtì kan ò lè dé àbíntọ́nà bá ti kọ́lẹ̀ kí yóò ṣẹlẹ̀ sí wa torí pé ọlọ́wọ́n ba oní ọlọ́run wa ọlọ́wọ́n ba oní olùgbọ̀wọ́ wa eléyìí bẹ́ẹ̀ nu sọlá ti tọ́ ọba ẹ́ àtúkò ti tọ́ ọ̀dà níjọ́ mẹ́jọ lọ́gbàrọ̀ lọ́run kọ́nà kó dání wá sí àmọ̀ tẹ̀síwájú ajẹ́pẹ́ mọ̀rọ́ ti bọ̀ ìmáàmù tàbí arkanul iman mẹ́rin ni mẹ́rẹ̀ẹ̀rin ò gbọ́dọ̀ yín jẹ́ agbọ́dọ̀ nígbàgbọ́ sí i al-iman bi ilmillahi sabiq a nígbàgbọ́ pé tó gbogbo ń tó ṣẹlẹ̀ sí mi yìí o ìmọ̀ ọlọ́run ti ṣíwájú ń parí. kitabatu li kulli shay ọlọ́run ti kọ́ lẹ́nu tó lọ ń kọ́ mímu pé yóò ṣẹlẹ̀ nù. mashiatu wa iradatu ọlọ́run fẹ́ kórìí bẹ́ẹ̀ ni òrùngbọ́ ọlọ́run ni ó bákan náà ọlọ́run ló dá wa àtàwọn tá à ń ṣe níṣẹ́ lọ́jọ́ mẹ́ta lágbára ọlọ́run á yànjú rẹ̀ á wà bọ́ sórí àwọn wo àwọn nkọ̀dàríyà àwọn njàdàríyà kí làdí ọkàn wọn tí a gbọ́ lọ́n gbọ́ àbí wọn gbọ́ lọ́n gbọ́ kọ́lọ́n kọ́ sọ́wọ́n ju wọn jọ́mẹ́jọ lọ. wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ẹ jẹ́ ká sọ pé jazakumullahu khairan kí ọlọ́run kọ́dá kan kọ́ bá san àwọn ọ̀sáàsù wa lẹ́sàn olóore a rí pé tí a bá gbàgbé ní ìjẹjọ nígbà tí wọ́n parí ọ̀rọ̀ nípa àṣírọ́tù sáà mo jẹ́ wáyé pé pẹ̀lú ògùn ọlọ́run ilé tí wọ́n tàn bá mẹ́nubà náà òun náà sì bí ẹn tó kẹnu díẹ̀ táwa náà tí wọ́n rí pọ́ kẹnu báyà bá rí a rí pé wọ́n bá wa yànnàná rẹ̀ débì kan lónìí kí ọlọ́run kọ́dá kọ́kọ́ bá dó ti àwọn sáàsù wa kó jẹ́ kí ká lè rí wọn lò pẹ́ kó sì jẹ́ kí ogun tí wọ́n ṣe náà kọ́ bá san wọ́n lẹ́sàn ní orí ẹ̀ ní báyìí torí àsìkò ìbéèrè wa ò ní ọ̀nà méjì ni ó bá wá ọ̀nà méjì ni ìbéèrè wọ́n gbà wá ìbéèrè alákọ̀ọ́kọ́ yọ wà lọ́tọ̀dọ̀ àwọn stars wa sí etí gbọ́ àwa tí à ń wá sí ìjókòó yìí gẹ́gẹ́ bá ti ṣe ládé ní ìjẹ́jọ́ pẹ̀lú pé ìbéèrè ọmọ wáyé ẹni tó bá wá gba ìbéèrè náà yóò ní nǹkan ẹ̀gbọ̀n tí yóò gbà lọ lé lẹ́yìn eléyìí àwọn ìbéèrè ti pọ̀ níwájú mi tó pọ̀ dáadáa ti dédé ìtọ́lọ́run bá fún aníyọ̀ǹda láti lè rí kàǹbẹ̀ náà àríkà òun náà tí àwọn sásọ bá wà dáhùn ìbéèrè náà. ní báyìí a béèrè béèrè ẹni tó bá dára ẹ̀ lójú pé kí a lè fẹ́ béèrè ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n á lè kí lè fẹ́ ní sọ nígbà tí ti níṣẹ́ ẹ̀wà gan rìn tí ìjọsìn wà gan mo ti gbọ́ wọ́n lẹ́nu tó bá dára rẹ̀ lójú kọ́ náwọ́ ẹ dìde a ní fún lẹ́bùn pẹ̀ náwọ́ ẹ rò pé bí tí tí jó ní ni náà wọ́n náà dìde àbí àwọn náà máa bọ̀ ẹ rọra yín lọ ni náà ìbéèrè wa gẹ́gẹ́ bá ti sí ládéhùn a ní pé yóò dá lórí kí la pè é kwẹ́sẹ̀ náà nù. náà barakallahu fikum yóò dá lórí asratu sa'a náà lórí asratu sa'a náà báyìí àwọn béèrè tí ó wáyé a rí pé nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nípa asratu sa'a wọ́n pín ní àwọn oríṣiríṣi ọ̀nà òun ni wọ́n gbà pín wọ́n pin lọ́nà kínní wọ́n pin lọ́nà kejì pé àwọn kan pin báyìí ó jẹ́ yìí báyìí àwọn kan pin báyìí ó jẹ́ yìí báyìí ẹ bá sọ àwọn ọ̀nà tí wọ́n pin sí. bisimilayi alhamdulilayi wasalaatu wasalaamu rasulillah wọ́n pín àṣírọ́tù sáà sí ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ àṣírọ́tù sáà asugọ̀rọ̀ àti alkubra lábẹ́ méjèèjì yìí wọ́n ní àwọn kan ti ṣẹlẹ̀ síwájú bíbíàn síwájú kí ànẹ́bí tó kù láyé àwọn kan ti ṣẹlẹ̀ àwọn kan ń ṣẹlẹ̀ nígbà tó wà mẹ́ àwọn kan sì yóò mọ̀ ṣẹlẹ̀ nígbà tí ó sì bẹ̀rẹ̀ lẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pè sí mi. ẹ̀yà lọ gbé jazakumullahu khairan wa barakallahu fikum wọ́n gbìyànjú bí àwọn sáàsì ti pin náà nù wọ́n ní àwọn kan wà tó jẹ́ àsọ̀rọ̀tò sáàtù ṣúgọ́rọ́ àwọn kan sì wà tó jẹ́ àsọ̀rọ̀tò sáàtù àlùkùbọ̀rọ̀ wọ́n tún pin nílẹ̀ ọ̀nà míì wípé àwọn kan wà tó yẹ pé ó ti ṣẹlẹ̀ ṣáájú àwọn kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn kan sì máa ṣẹlẹ̀ tọ́ba yá tí ò sì máa ṣẹlẹ̀ ádàbí ìrètí dúró fún ìgbìyànjú tẹ́ ṣe àwọn sáàsì ní kí afún ní ẹ̀bùn ìkẹ́ ọmọ ọmọ lọ́lé ẹjá ká sọ pé Allahu Akbar náà afáwa tí ó dìde ní ìjẹjọ àwọn nǹkan tí wa sọ̀rọ̀ lé lórí jẹ́ lè rán wa létí rẹ̀ nínú àsọ̀rọ̀ tó sáà Dáàbá tó loud. Dáàbá tó loud. To والدجال wọ́n ní àwọn sọ́ọ̀sì ó gbìyànjú torí pọ́ láyà pé òun lè dìde ó sì rí kan wínú méjì tí wọ́n sọ òun náà ní kí ni dábàtòl ard ẹranko tí ọmọ báwọn èèyàn sọ̀rọ̀ ó tún sọ tòló ìṣàmùsí mẹ́mọ̀ gíríbìyà eléyìí ti ní ìjẹ̀dógún ẹ ó tún dákọ̀ jàjáàlì jàjáàlì gan ti sílé ní oṣù kan tí a ti sọ ṣùgbọ́n bí àwọn sáà ti sọ wá pé gbogbo àtàbà tún ti ń dákọ̀ jàjáàlì ajẹ́pàsìkò rí ó tún máa sùn síwájú sí ni. báyìí ni a dàdúró ní ipa ìbéèrè náà torí ọjọ́ tí ó ti ń lọ torí pé ìbéèrè pọ̀ ńlẹ̀ ní iwájú wa ní òní. inú ìbéèrè tí ó wà ń bí wọ́n ní tí a bá rí aláburú èèyàn kan tó wá sọ fún obìnrin pé nǹkan oṣù rẹ ti máa wà òun ò ní jí ọ wá pé tó bá rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn èèyàn báhùn tí wọ́n wà lóòótọ́ tó bá wá rí bẹ́ẹ̀ kí ni ọ̀nà àbáyọ. bismillah alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah ìbéèrè yẹn ó súnmọ́ kọjá pé látọ̀dọ̀ obìnrin ni ó ti wá ẹ̀rí pé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní ọ̀rọ̀ nípa kádàrá àwọn obìnrin wọn bùkátà sí kí wọ́n gbọ́ pọ̀ jù tọ́lá wọn ni wọn ò ní tí ì rí ti ń lé wọn tí wọ́n fi máa ń sá tọ́júlé káàkiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìkíní ni pé bó ni wọ́n gangan bó ló ṣe pìrìsẹ́ǹtì ara rẹ̀ sẹ́nìkan fi ń sọ fún ọ pé àwọn òní jẹ́ kí nǹkan oṣù rẹ̀ àwọn òní jẹ́ wá mọ́. ju gbogbo ẹ̀ lọ tabarẹ̀ ní tó sọ báwọn fún ni níta sọ fún ni pé lan yusibana illa ma kataballahu lana huwa maulana tó fi kún pé la hawla wala quwwata illa billah tó sọ fún pé ma ji'tum bihi sihru inna Allah sayubtiluhu inna Allaha la yuslihu amala al-mufsidin tọ́ba wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ lójú ọ̀ṣẹlẹ̀ o ọlọ́run fẹ́ fi yẹ ìmánì rẹ̀ wò ni tó nígbàgbọ́ ó ń lo fi nǹkan kọ́ àbó nígbàgbọ́ ìmúgbà tá à ń sọ nípa àrùkánù ìmánì bil qadar èyí ó nígbàgbọ́ pé ìmọ̀ ọlọ́run ti ṣíwájú gbogbo nǹkan àkọọ́lẹ̀ ọlọ́run ó ti ṣíwájú gbogbo nǹkan ntọ́nà ń bá fẹ́ ó ṣẹlẹ̀ ṣẹ̀dá ní ó ṣẹlẹ̀ tí ò bá fẹ́ ò lè ṣẹlẹ̀ sòtínú nǹkan bá ń bá wa ṣẹlẹ̀ èyí fi dán wo dán èyí fi oògùn oògùn bú èyí fi dá ìṣẹ̀lẹ̀ bú padà kí ni tẹ́yìn ó ṣe sọ́lá ẹni bú wọn pọ̀ dáadáa o àwọn ẹni bú wọ́n pọ̀ dáadáa ẹ̀rìn kọ̀sẹ́bọ̀ kẹsẹ́ ogun ẹbọ ń bẹ ogun sì wà mọ̀tíkà mbẹ́mbẹ́ ni wípé ọ̀wà rókì àtọ̀bá dáa ó ṣe ṣe fúnra rẹ̀ ó sì lè ní wọ́n bọ́ ṣe ẹ̀ má bẹ̀rù ọlọ́run kọ́ bọ́ ṣe pẹ̀lú ògùn ọlọ́run ntọ́sẹ̀lẹ̀ sí ọlọ́run sì mú kúrò ń bẹ́ẹ̀ pẹ̀lú gbàgbọ́ tó bá ní lọ́lọ́run ó lè ṣẹlẹ̀ o ni ó fi nǹkan sẹ́nu ni ó ṣe kínní ni àti tó fi ẹnu àtòun àti tó fi ẹnu lálọ́dà wọn ẹ̀rọ ọlọ́run náà lọ́wọ́ àpè tó bẹ̀rẹ̀ yìí ṣe jẹ́ náà. Assalamu alaykum elébèrè bèrè yìí pé báwo la ti máa ṣe istikhara àti pé kí ni ìyàtọ̀ tó wà láàrin istikhara àti ìyẹ̀kan ìyàtọ̀ tí ń bẹ láàrin istikhara àti yíyẹ nǹkan wò istikhara òun wà mashru'a ọlọ́run ṣe lófin fún wa ó wà níbàámu pẹ̀lú sunnah Nabi Muhammad sallallahu alayhi wa sallam yíyẹ nǹkan wò istikhara tawhid ni yíyẹ nǹkan wò ni ẹ̀bọ ni torí pẹ̀lú yíyẹ nǹkan yẹ dáhìn ilmu al-ghaib ntí ọ̀jẹ́ ó ń pàpẹ́ máa rẹ̀ mára rẹ̀ pé tọ́lọ́mbá ní máa kọ̀kọ̀ òun náà tán ní máa kọ̀kọ̀ ọmọ ntí ọ̀sẹ̀lẹ̀ lọ́jọ́ yàtọ̀ sílẹ̀ láàrin méjèèjì tó bá fẹ́ ṣe istikhara ànábì máa dà á pọ̀ sallallahu alaihi wa sallam gbogbo nǹkan ànábì kọ̀ wá tó bá ànábì ni èèyàn ní ṣe wàhálà kankan ọkàn rí ọ̀bàlẹ̀ òní sáré ká òní tọ́júlé ní pàtàkì jùlọ àwọn ọmọ wa lóbìnrin àìlè lọ́lọ́run à nígbẹ̀kẹ̀lé tó kúnná ọlọ́run ìní ń dàrọ̀ láàmú. ànábì ní lẹ́nìkan nu yín bá gbèrò láti ṣe nǹkan kan ó wá káwọn sàbí lẹ́kọ̀ọ́ kí ni wọ́n ṣe ṣe náfìlà rákà méjì rákà láwọ̀kọ́ lẹ́yìn fatia kasolatul kafirun raka ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn fatia kasolatul ikhlas qul huwa allahu ahad ní bàbá wa sálámù àdúrà téèyàn ó tún ṣe ànábì tún kọ́ wa àdúrà tá a ṣe ni pé allahumma inni astakhiruka bi ilmika wa astaqdiruka bi qudratika. وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا أمر أنت بقى في استخارة صلي أو أداك Suwaiba àti Rọ́díyà èwo lórí ń bẹ́ ń اللهم إن كنت تعلم أن هذا الأمر أن الزواج برادية خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي وبارك لي فيه وإن كنت تعلم أن زواجي بها شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم أردني به لبطا استخارا láì pín tọ̀bà tá a ṣe tán tọ́ba ti rí kíní kan bíi gírin tọ́ba rí kíní kan bíi wáìtì àbí arúmọjẹ lásán lè léyìn o wọn yìí sí ìbáyàn ṣe ìṣèkárọ ìyẹn kò fẹ́ kẹ́ bá ń ṣe ìṣèkárọ sí ní ìbáyìn oṣù ọjọ́ bí wo ṣe nǹkan ṣe nǹkan ó fi máa báyàn ṣe ìṣèkárọ ìbáàmà àdókùn bìṣẹ́ ìlànà bí wí tẹnìkan nu yín bá gbèrò láti ṣe nǹkan kan sẹ́rí ìṣèkárọ ó kúkú dáa pọ̀ àwọn aláìsẹ́ ìlélànà ànábì gbogbo nǹkan pátá lọ́yẹ kí ọmọ ẹsẹ̀ sàkárọ̀ torí pé ojú tiẹ̀ yìí ojú má jà kọ́ta ni o ò rí nǹkan kan làákà yìí àjẹ́ àmú nìkan ní díndẹ́ndẹ́ kò kún kankan ìmọ̀ ọlọ́run tó wá kún tó rọ kíkà gbogbo nǹkan kódà ọba fẹ́ràn ordinary set lásán ṣe ìsàkárọ̀ o lè rò pé àìsàn o lè rò pé akẹ́tì lọ rẹ kàlà sí kan yẹn tó bá rà bẹ́ẹ̀ kò lè gbẹ́ tí wọ́n èjì lọ. mọ́tò bá ti ìsìkárọ̀ náà bó láti á mọ̀ pé níta àti ní ìsìkárọ̀ ọlọ́run lọ́wọ́ sí i àbọ̀lọ́run ò fẹ́. táìmù olè yẹn ti ìsìkárọ̀ tíyẹn bá fẹ́ ṣe ìsìkárọ̀ gbogbo àsìkò lèèyàn máa ṣe o tún lè ṣe ní kìyà mọ̀ lẹ́yìn náà sáyẹn náà fìlà méjì síwájú o lè pa máfìlà pọ̀ tàyíyàtọ̀ máfìdì o lè fàníyàn rẹ̀ fàníyàn tàyíyàtọ̀ máfìdì àti ìsìkárọ̀ bọ́fẹ́sì náfìlà ìsìkárọ̀ méjì náà o lè fi kóra wọn. dìmọ̀ bó bá ṣe fi nǹkan sọ́kàn sí ni kò sì máa ṣe léraléraléra ọ̀ dáàbò fún yàrá tẹ̀síbi ọjọ́ mẹ́ta ọjọ́ méje mọ̀rọ̀kọ́ ti yẹ ntọ́bọ̀ wa ti istikhara lé lórí kì í ṣe nǹkan tó ṣe pé ẹ̀mí rẹ ti sì í bẹ̀ pátápátá lọ́sọ̀ à ń ṣe istikhara. orí sísà kan orí sísà kan istikhara ní eléyìí òkè ṣe istikhara sísà tó yẹ pé ẹ ti jọ ríra yín ọ̀rọ̀ yín ti wọ̀ tí ìlàwọ̀ lànà láì gan ni ẹ̀dá ti máa kọjá lọ màá jẹ́ ń ṣe istikhara yẹn eléyìí ò lè ó lè rí nǹkan kan nǹkan kan ò lè rẹ̀ kò sí tó lè yẹ lẹ́yìn òkúrò ó kọ́kọ́ róbìnrin báyìí kọ́bùlà kìtìbásíà kọ́bùlà kìtìbásíà kọ́kọ́ fi ṣèkárọ̀ sọ̀níbẹ̀ nísìn ó sì bá sọ̀rọ̀ sí ọ̀gbọ̀ sí ọ̀gbà ó sì mà nàlẹ́ yìí tó ti bá sọ̀rọ̀ ẹ̀sì tẹ kọ́dà tí ó ti ń wọ wálé àná ni mo mà rí ẹ̀yán bọ́dà kan kìnnìkan kan bọ́dà wò kódà tó ti ń jọ ríra yín lọ́wọ́ pé o ti ń wá lọ náà ti ń wọ́ wá lọ́sẹ̀ à ń ṣe ìṣèkárọ̀ rẹ̀ kọ́bílà ni mo yóò rí lèyìn tí mo ń ṣe ìṣèkárọ̀ fún wa gbà àbí ọgbà sórí ń bẹ́ ń bẹ́ àbí òsì ń bẹ́ nǹkan tí yẹn bá ṣe ìṣèkárọ̀ fún un tí yẹn bá ti ń dáwọ́ lé nǹkan tí yẹn ń lò tí ń dán tí yẹn ń tẹ̀ tí ń lanu ẹ́ orí ń bẹ́ ń bẹ́ nǹkan kò sóore ń bẹ̀rù tàbí kọ́ lọ́dọ̀ àwọn obìnrin ẹ̀kọ́ wà rejected ìwà rárá ntọ́ba ti tẹ mọ́tẹ́ má dọ́gbọ́n òsì kankan bí wọ́n ti reject rẹ̀ ń gbàgbé kò sóore ń bẹ̀rù nítorí bá ń bẹ́ ń bẹ̀ tọ́ba ti ń fà á yọmọ gbà fífà tọ́ba ti ń tẹ̀ yọmọ dún yọmọ rọrùn tọ́ba ti ń bá sọ̀rọ̀ ìṣòro ìṣòro ìṣòro èyí tó dáa jù fáwọn afáà máa ń sábà mú wá fún àwọn báwọn oní suratul kafirun àti suratul ikhlas ọ̀bẹ́yìn ọ̀bá wa mọ̀ ìyẹn lè ka sóra mi sáàtì náfìlà rákà méjì síwájú àlọ́ ọ̀hán rẹ̀. assalamu alaikum ìbéèrè tí ó wà ń bì wọ́n ní ṣé ká ṣe jáde oṣù mẹ́rin ogójì ọjọ́ sọ́básúnà mu àbí àdàdálẹ̀ ni. gbogbo ala ní ìdásí tó yẹ ká dá sí nínú àlámọ̀rí ẹ̀sìn kò sí ní tó burú láti ṣe àwọn jàùláàt oríṣiríṣi jàùlà níbẹ̀ tàbí dáwà dáwà fàrdíyà ó ń bẹ jàmáyà ó náà ń bẹ ṣùgbọ́n ogun tí wọn bá ti ní ẹ̀sìn ó ní kọ́ńdà kọ́ńdà ni pé wàbdá bí ashiratika al-muqarrabin àwọn tẹ́ ń bẹ ládùúgbò rẹ àwọn tẹ́ ẹjọ́ ń bẹ nínú ilé gan iṣẹ́ wo ló ti rí ṣe lórí wọn àwọn tí wọ́n kírun ń bẹ iṣẹ́ wo ipa wo ló ti la lára wọn ẹnìnú tóbi ajẹ́ pé ńgbọ̀ kápò ti parí lẹ́yìn àwọn tẹ́ ń bẹ ládùúgbò rẹ ńgọ ṣùgbọ́n ní wọ́n ti gbà fàfọ́ lọ́hùn ẹnìnú ẹ̀kejì ni pé ìwọ tó wá fẹ́ péyàn lọ síbi ẹ̀sìn ìmọ̀ tó fẹ́ fi pèpè ń gàdà èyàn ọ̀kọ́ wá ìmọ̀ náà àwọn afárá oníhùsùlù dáwà wọ́n lẹ́yìn tí bá ń pèpè lọ sínú Islam láì nímọ̀ àwọn tí ó bàjẹ́ yóò pọ̀ kọjá ní tó fẹ́ tún ṣe so ìmọ̀ nìyẹn tó máa ń pèpè sójú ọ̀nà ọlọ́run kò sí sẹ́rìtù pé ogójì ọjọ́ oṣù mẹ́rin ọjọ́ mẹ́wàá whole life kò sí gbogbo eléyìí nínú ìṣẹ̀rí Islam ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ ni pé tí ó bá pé pèsè sí ó ti nímọ̀ tí ó yanjú tí wọn náà dára rẹ lójú ó sì ní fa ààrẹ kalẹ̀ pé ńgbà tí wọn náà ti á lọ lógójì ọjọ́ àbọ̀ lóṣù mẹ́rin òun náà nǹkan máa gbé fatiwa wá ọ máa dá wọn lóhùn ebi o ti ń kiri káàkiri mọ́tíláṣí ló ti nímọ̀ ẹ́ ọlọ́run ọba pẹ̀lú wa. ahsana Allah ilaykum oníbèrè béèrè pé tí wọ́n bá pa ẹran súrátù yàsìn síyàn lè jẹ́ wọ́n ka súrátù yàsìn wọ́n ní àwọn tí wọ́n pé yàsìn ọgbọ́dọ̀ mọ́gbẹ̀jẹ̀ pé ọgbọ́dọ̀ pa ẹran ọpa díẹ̀ tí a bá wá parú ẹran bẹ́ẹ̀ pé ó torí ka yàsìn wọ́n bá pa síyàn lè jẹ́ nínú ẹran bẹ́ẹ̀. ọlọ́run sàǹfà ni ọlọ́ni ọmọ jẹ́ kí n kọ́ lumanzini ọmọ jẹ́ n kọ́ lọ́kọ́ kí ló dé ẹnìkan ní kí ló dé ọlọ́run sọ yín lẹ́sẹ̀ àwọn kan ń ṣe wòlímà tí n bá ti gbọ́ pé ń ṣe wòlímà ni n ti ń ṣẹlẹ̀ òní yà ń lẹ́ kò ní í ṣe ń lé mà bìrọ́bìlì káàbà ìgò ọtí báyìí ìgò ọtí ìní àti tòjọ báyìí níbi àti ṣe wòlímà máa ń wò máa ń ké mà irú àdánwò wà lélẹ̀ mo ti fẹ́ kọ́ lọ́kọ́ kí ni tó gbé alọ́ síbi eléyìí náà tẹ̀rí kọ́lọ̀ ń kó kó sànù wa. lábẹ́ ẹ̀bẹ́ náà tẹ́rí kéèyàn ò kéwú kò ní kéèyàn ọmọ nìṣẹ́ kan lọ́ pàtó ètí yẹn máa ṣe. wọ́n láwọn bàbá wa ń jọ wọ́n ní a máa wí ẹ bá tún ilé tún ṣe wòlímọ̀ kùránì tó sáwókè àlùkùránì tó bá tún lè tún ṣiṣẹ́ kò sálùbáríkà nínú ọmọ rẹ̀ àá. Abubakar ìṣèdè kọlọmba ni yọnu sí lọdí aláwọ àni o Abubakar ń ṣiṣẹ́ kódà ní bàdàmà alàtìlẹ ilẹ̀ khilafa kàánà bazaran yìí bá ṣe lọ bazara ta o aláṣọ ń tó wọ aṣọ làbúbákiri lẹ́yìn tó tún di àléébà tán ó tún fẹ́ tó máa gbégbá aṣọ rẹ̀ máa ń bọ̀ aṣọ kínní gbọ̀sásọ kẹsàn-án tó tà mọ́ jo máa ṣe máa ṣe àléfà ó yẹ ká máa ní kankan tí wọ́n máa fọ́ ní baitul mali ní òkú ṣiṣẹ́ mọ́ ṣé a fẹ́ máa tó ju àwùjọ àti ìṣèlékè lọ amadu umaru lọ ṣe alùbáríkọ̀ wọ abrahamu bọ́nà áwò lọ́la wọn sàbí kí wọ́n lówó dáadáa ni kí wọ́n sì gbàrí nínú màá nínú kí ó ṣe ń gbà títí sẹ́ni alùbáríkọ̀ wọ nínú màá rẹ̀ sojú gbogbo ẹ̀ lọ ni wípé ẹni tí ó bá ti jogún kọ́gún kìtàkìtà ni yóò pa kò sínú ṣẹ́rìtò pé ẹ bá ti ka yàtí tó àtìyẹ ka àtìyẹ ka yàtí yàtí jáfà yàtí gbẹrẹfú èèyàn tẹ̀jẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ kẹ́lẹ̀ nínú túnà wò ọba kò ní kò lánìí kọ́ àbíkẹ́ àbíkẹ́ pa ẹgbẹ̀rún ràkọ́mí àgbò wájú tójú pẹ̀lú ẹni wípé tẹ́lọ́dọ̀ wa ń bì ìmọ̀ ń fèétí ìtó nǹkan kan ìmọ̀ tẹ̀ ń bọ̀ ni ẹ̀fọ́ bá jẹ́ pé mọ̀ tiẹ̀ ti ń wà ìmọ̀ ìfẹ́ ẹnu yà á ti wá gbọ́ àtàwọn ẹ̀wá fẹ́ ẹ̀ wọ́n wà á borí wa wá ni léyìn ẹsẹ̀ borí bá ti gbọ́dọ̀ náà nǹkan lẹ́rìí ní tóun sì sí ọkà ti dá àdánwò pò ń bẹ̀ ni tí ó bẹ̀ lọ ni pé kò sí ti ń

wọ́n ní pé ntọ́ dáa jù ni pé ká máa jẹ ní onígbà tí ọba dáa lójú kí wọ́n torí ẹ̀ pa ni o tọ́ba dáa lójú pé àgbọ̀dọ̀ máa fẹ́ jẹ́ lẹ́ni o eléyìí tó burú ju pé ká máa mọ ìdí tí wọ́n fi pa lọ. wọ́n ní kí ni ojúṣe mùsùlùmí nínú oṣù ṣàbán. ojúṣe mùsùlùmí nínú oṣù ṣàbán ni pé à ń yẹ sàáìdá ìsàìdáadáa tààmẹ́ni ní sáré Ramadan oníkéèyàn gbáradì tó kún kẹ́kẹ́ fóṣù Ramadan bó láti gbáradì bí takọ̀wá náà ìbẹ̀rù ọlọ́run bó láti gbáradì ó ronú àwọn ẹ̀ṣẹ̀ tó ti ń dá látẹ̀sí ti ẹ̀dọ́dún yìí ó sì tún bá kúrò ń bẹ́ẹ̀. in kana hunalika madlama kápẹ́ nìkan bẹ tọ́yàn jẹ́ tó bò sí ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ètò ìdá padà fẹ́ ń tó ní. àwọn ẹ̀jẹ̀ tó ti dá túbá kò ń bẹ. wá bò ló ṣe bẹ̀rù ọlọ́run wá máa fi ààwẹ̀ gbígbà nínú oṣù ṣàbán máa fi gbára dì í lẹ̀ fún oṣù rọ̀mọ̀dán kọ́ máa jẹ́ pé nígbà rọ̀mọ̀dán bá dé ẹja fún ìní ọkàn bọ tọ́wà ní ti bàwẹ̀ sí aago mẹ́wàá sí ó ló ti máa rọ ló ti máa sùn máa wó lulẹ̀ dálúlẹ̀ sínú àwọn àgbàládì tí tá nínú a sì máa bẹ lọ́hùn kọ́lá ní kọ́ bá a láyé tó fa ní okun agbára láti gbà á. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم رحمتك نرجو فلا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إيمانا سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك